nítorí ẹ̀sùn jìbìtì adájọ́ sọ àyùbá sẹ́wọ̀n ọdún mẹ́fà ní kwara lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kìíní oṣù kẹta yìí ní ilé-ẹjọ́ gíga kan tó fìlú ìlọrin ṣe bùjókòó ti ní kí géńdé ọkùnrin ẹni ọdún mẹ́rìnlélógún kan tó ń ṣiṣẹ́ télọ̀ muhammadu ayuba yusufu àtàwọn méjì mìíràn ọ̀dẹ́ladé samuel àtolówó òkèrè jamiu lọ́ọ́ fi ẹ̀wọ̀n ọdún mẹ́fà mẹ́fà jura lórí ẹ̀sùn lílu jìbìtì lórí ẹ̀rọ ayélujára àjọ tó ń gbógun ti ìwà jìbìtì àti ṣíṣe owó lòkùmọ̀kùmọ̀ nílẹ̀ yìí EFCC ẹ̀ka tìlú Ìlọrin ló mú Àyùbá àtàwọn méjèèjì yòókù nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara pé iṣẹ́ lílu jìbìtì lórí ayélujára ni wọ́n yàn láàyò àwọn mẹ́tẹ̀ẹ̀ta gbà pé lóòótọ́ làwọn jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n adájọ́ Adébáyọ̀ Yusuf pàṣẹ pé kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ faṣọ péńpé roko ọba fọdún mẹ́fà kò sì fààyè sílẹ̀ fún sísanwó ìtanràn fáyọ̀bá àtàwọn méjì tí adájọ́ sọ sẹ́wọ̀n ńlọrọrin ibrahim alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online ismail adéyọ ló kà á sétígbọ̀ọ́ yín